إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 اتقوا الله تعالى حق تقوى واعلموا أن لكل أمة من الأمم عيدان يحوض عليه في يوم معلوم يتضمن عقيدتها وعلاقها ومن الآيات ما هو تابع من الأفكار البشرية البعيدة عن وحي الله سبحانه وتعالى وهي آيات العقائد غير الإسلامية وأما عيد الأضحى وعند عيد فقد شرعه الله سبحانه وتعالى لأمة محمد صلى الله عليه وسلم قال سبحانه لكل أمة جعلنا منسكا رواه ابن الجريم في تفسيره عن ابن عباس رضي الله تعالى عنهما قال منسكا أي عند وعيد الحرها وعيد الفطر يقولان بعد ركن من أركان الإسلام فعيد الحجر يكون بعد عبادة الحج وعيد الفطر يكون بعد عبادة الصوم عن هذا رضي الله تعالى عنه قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة وله يومان يلعبون بهما قال ما هذان يومان قالوا كنا نلعب فيهما في الجاهلية في الجاهلية فقال قد أبدلكم الله خيرا منهما يوم الحدها ويوم الرزق رواه غلام والنسائي أيها المسلمون وإن بحكم العلم ومنافعها العظمى التواصل بين المسلمين والتضاور وتقارب القلوب وانتقال الوحش والانتفاع àtàkọ́kọ́ ọlọ́run bá alẹ́kùnkẹ́ ọlọ́run orí ajẹ́ ìjẹta rẹ̀ kò mọ̀ bó tẹ́lá Muhammad sallallahu alaihi wasallam àkí àwọn ayá wa inú sáà àdúgbọ́lọ́lọ́run bá nínú àwọn orin tí ọlọ́mọ ti fẹ́ dá láyé tó ń lọ́pọ̀lọ́ ń torí fún un òun náà ní lọ́lọ́ ti fún alóde alúgbọ́lọ́ ọlọ́run bá wọn kìí ní gbogbo ẹ tó bá jẹ́ ọmọ ènìyàn lọ́lọ́ ń torí fún kọ́lọ́ ní bí ọdún oṣooṣù ló jẹ́ pé tó máa ń bọ̀ àmọ́ ẹgá mọ́ kéèké gbogbo ẹni tọ́nà wọn ń tọ́ sí tọ́ọ̀dọ̀ ọlọ́run ọlọ́run jẹ́bí ọdún yìí tó bí ẹ̀mí wa kéèké bọ́ wọn gbàdúrà àwọn gẹ́gẹ́ kéèké wọn gbàdúrà tí wọ́n gan kò wọ́ ọlọ́run kò fi fún wa àti àmọ́ táwọn àdúgbò náà bá sọ̀rọ̀ fún wa pé mo mọ̀ dúpẹ́ tí mo jọ dún ní mo mọ̀ dúpẹ́ tí kì í kú kò ní túmọ̀ kí ló bá apàdà fún náà ní ìdí làwọn àdúgbò bá ti kú tẹ́lẹ̀ ìjú òfin ní túmọ̀ dúpẹ́ pé ìtẹ̀mí rẹ kò yàtọ̀ àìdá rẹ kò yàtọ̀ dáadáa rẹ ọ̀lẹ́fún náà dúpẹ́ ìyàlẹ́ ìyànú ìtẹ̀lé wa táwà láyé nítorí lóore táàmù dúpẹ́lẹ́ àwọn kan ti lọ àwásẹ́kù láyé àwásẹ́kù tí ó fi nítumọ̀ òníká lékúnlẹ́sìn tí máa lékúnlẹ́sìn káàdẹ̀ sí náà ń láyé ẹ̀sìn lókun عليه صلى الله عليه وسلم خير الناس من طال عمره واحسن عمله عليه لما قلت انه nítorí tàbá rí ẹni tí ẹgbẹ́ wọ́n jọ bí wọ́n ń gbà kan náà àjọgbàlágbà ń gbà kan náà dèdè ìjọsìn kan lájọ́ ń ṣe òun wá kú ní káàkì yìí ẹ̀ ọdún wọn ní wọ́n ti kìtì ẹ̀sìn ogún ọlọ́gbọ́n ọdún ọdún ni wọ́n ti náà ọdún ti ẹ̀ lọ́nà tò ìṣẹ́kù wa láyé tó fi ní ìtumọ̀ tó fi lóore olórí ẹni ojú wa tẹ́sí kò sí ìdẹ́sọ́mọ́ láyé fọ́ àwọn àdúgbò ọlọ́ọ̀bá ó ti bá wa lórí ẹ̀sìn ọlọ́run pẹ́ tìǹà lọ́wọ́ wa o ọlọ́run pẹ́ tìǹà lọ́wọ́ wa o gbogbo àwọn tí ọlọ́run ní ọdún yìí yóò sojú ẹ̀mí wọn ọlọ́run tó wà forí sí wọn kò wọ àwọn náà bẹ́ẹ̀ gbogbo àwọn tó jẹ́ pé ó sojú ẹ̀mí wọn a bí tí òun ò fẹ́ lọ sí báwọn àárín ẹgbẹ́ ẹ̀dá púpọ̀ tó pọ̀ jábúrátá àwọn bàbá wọn òní kó tó nílé àti ẹgbẹ́ ìjọ ọmọ àwọn ní ìbẹ̀ lónìí ọkọ̀ta ló ẹ̀wọ̀n ló ti bẹ̀rẹ̀ àti ló ti bá rẹ̀ kò wú bẹ́ẹ̀ ẹlòmí ti gbàgbà àárọ̀ yìí ọdún ti lọ́mọ̀ ìgbà tí ó kọ́ lè yọ máa kọ́ mẹ́tọ́ máa ń tẹ́lẹ̀ fún tó gbogbo ara tọ́nà máa ń dá ọlẹ̀ láàrin ìdájúkọ̀ fẹ́ máa ń dá gbogbo àrí èyí tí ó kọ́ lè lọ ọmọ tó yára fáàrin ọdún bí àìmọye ẹjọ́ ọlọ́run ti kú lónìí àìmọye mùsùlùmọ́ ti kú lónìí àìmọye mùsùlùmọ́ bá rẹ̀ lọ́kítà lónìí èmi àti ẹdúgbẹ́ ọ dákùn bó ti sọ lẹ́ẹ̀kan náà ní tí ọpẹ́ tà ń dá òkú nítumọ̀ ẹ̀dàpọ̀já lékún lẹ́sìn jàmá bá àbá lékún lẹ́sìn kò sí sáǹdí láyé o nígbà tí ẹn wáyà mọ́ra ẹ̀ ní nítorí ẹ̀tẹ̀rẹ́ ń pọ̀ sí náà nù ọlọ́mọta gba ọ̀pọ̀ ẹ̀mí kan fún wa jọmọ́ jọmọ́ ọdún kan láńpẹ́ lónìí náà àwọn olóta máa ń gbé láyé alúgbọ́dọ̀ náà wọn bá ìsìláàmù ilé tó ọdún tí ń bẹ ní ìsìláàmù méjì náà ni ọdún tó wọn lè máa fún wa gbogbo ọdún ní tó bá ti yàtọ̀ sí méjì òní nǹkan mílíọ̀nù yẹn ń ṣe òní ìrìnsẹ̀sìn kọ́lọ̀ yẹn ń ìyà lórí ẹ̀ òṣìṣẹ́ náà Muhammad ọlọ́run àrẹ ìgbà tó dé mẹ́dínà ó bá wọn ara mẹ́dínà wọ́n yọ ọjọ́ méjì kalẹ̀ láàrin ọdún tí wọ́n máa fi ti ayẹyẹ orílẹ̀-èdè òṣìṣẹ́lá Muhammad sallallahu alaihi wa sallam olùmọ̀hàdáàni yọ̀ọ̀mẹ́rin anábi ní èwo lọ́jọ́ méjì tí mo kíyè sípẹ̀ máa ń ṣe náà kò ná tẹ̀lé àbú sí imam ìrìjà ìlìyà láàrin ọdún méjì ọdún láti ń ọjọ́ méjì ọdún láti ń ṣe àwọn ní ṣe eré orí anábì ní ọlọ́sìn kánú rẹ̀ gbogbo ní ìjọ ọdún sí ọ̀nà kánú rẹ̀ ó ti wá fi méjì míì ó ti rọ́pò rẹ̀ lẹ́ẹ̀gbọ́dọ̀ sọ́tún ìmọ̀lẹ́ méjì ló jẹ́ pé gbogbo ọdún tí èèyàn máa ń lọ ṣe láyé lẹ́yìn méjì ọdún kan mí ni nígbà tó lè kọ́ lè ọ̀hún ìrìnà àwọn ìrìnà kò sí ìjọ ìjọ tó ò sí láyé àdìkọ́lọ́dún tí wọ́n náà ṣe ẹ̀sìn kan ò sí láyé àdìkọ́lọ́dún tí wọ́n náà ṣe kò wá sí ọgbọ́n náà fẹ́ dá ẹ̀mí wọn yóò ní kan ọdún wọn yóò ní kan pẹ̀lú ẹ̀mí wọn yóò sì ní àjọ ọkàn lórí ẹ̀ olùdẹ́rù ọgbọ́ jẹ́ mùsùlùmí ọgbọ́dọ̀ bẹ́ẹ̀ ló ní kò sí ó ọdún rẹ̀ ní kankan nínú rẹ̀ tó gbé ara rẹ̀ ní ẹni kan wọn bá wa ó bá báwọn ẹ̀sìn tó bá ń jọ tó máa ń tọ́lú tó máa fún ọlẹ́ra tó ajẹ́ ní bẹ́ẹ̀ náà lẹ́sìn ètè Ṣàngó náà tí wọ́n rò pé ẹlẹ́sìn kan ní tí wọ́n ń pè lẹ́sìn kejì náà òun àti Ṣàngó kankan náà ní ọdún ìlànà lọ́dún o àlẹ́bíwá ka ọkọ̀ ọdún náà kó lọ́dún léyá Eidul Adha òun náà kó lọ́dún léyá wà ní tó fi àtọ́dún àwẹ̀ ẹwà wọ ọdún náà sáà

ọdún yẹn ọdún tá a ṣe ó ní ó ti ní kan ti pẹ̀lú àwẹ̀ tá a gbà lẹ́gbẹ̀ẹ́ ẹ̀ńtò títì ọdún sínú. ẹ̀wọ̀n ẹni ọdún léyà náà òun náà ní kan ti pẹ̀lú hajj òní làwọn alálàájú ń parí ìjà pápátá ó yá ẹgbẹ̀rẹ̀ máa jẹ́ ẹ̀mọ̀ tó ń lòlù. ẹ̀sìn ní àbẹ́rẹ́ bẹ́ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ kágbà pé orí tó wọn bá ti fọ́n àlùmọ́ àlùmọ́ sallallahu alaihi wa sallam tó káwá gbìyànjú ká sí ọdún náà pẹ̀lú dùnú kápá ẹran àwọn tàbá ti pàtí wá ẹjá gbọ́dọ̀ lọ́wọ́ wá pa káwá sí ìsìlámù ti ní a ṣe ẹ̀dùn àwọn èèyàn nú káwọn ọmọ rẹ̀ dùnú àwọn aláìní tí wọ́n bẹ lẹ́gbẹ̀ẹ́gbẹ̀ yí ẹjí kan dùnú ẹmẹ́jì kan mọ́ wọ́n rí tó bá gbé jẹ̀máà ẹ̀kọ́ wo láwà kọ́ látàrọ nípa ṣe èyí tàbí mú mẹ́nu lónìí àyìn afẹ́ran àfìgá àfìwáwó àtìmọ́ àmọ́ ẹ̀kọ́ wo la fẹ́ kọ́ látàrọ nípa ṣe lónìí ọlọ́ni fi yí rúùsùn kọ́lọ̀ bá ti ní kó yí wa má ẹ̀kọ́ ńláńlá bẹ́ẹ̀ lọ lórí o ẹ̀kọ́ ńláńlá bẹ́ẹ̀ lọ kí lẹ̀kọ́ náà ẹja lọ wo kí ló fa ọdún

kẹlẹ́rí ti di wàhálà lábílẹ̀ ìbìláyìn wò bìkẹ̀lìmáàdì kẹlẹ́rí ti di àdánwò lábílẹ̀ wò láàdánwò tó lágbára nínú àwọn àdánwò yìí ẹyọ ọ̀kan bọ́lọ̀wà fi dánwò lásán wàláyé wàhálà ńlá ni ó wá kó gbé wá kó sí iwájú ẹ̀ orí fa àti àmà mọ́lì ọlọ́ni tọ́nà sí fún ibrahim ní ó ní pàṣẹ gbogbo ẹ̀ ó pàṣẹ gbogbo ẹ̀ ah ọlọ́wọ́n tó wá lọ ní ìdí àlèlú pẹ̀lú sọ́ọ̀tẹ̀ yìí ọ̀dà síwájú ẹwà tó tó wá ṣe àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ ni wọ́n jẹ́ àdájọ́ ọlọ́run àníbà Muhammad sallallahu alaihi wa sallam inú àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ láti wà sallallahu alaihi wa sallam ọlọ́wọ́ ni ó kọlù nípa rẹ̀ nínú tí àlẹ́gbà ẹ̀rù wọn ti ń jọ náà lọ́rọ̀ àrọ̀mọdé lónìí kò sí ọgbọ́n tààjà láyé tààbà ń sọ tó léyá táà ní mẹ́nu bá àlẹ́gbà ẹ̀rù wọn ní alẹ́ ìsìlẹ̀ nínú ọlọ́rọ̀ ṣe fún ẹgbà náà lẹ́ni akẹ́ ìṣẹ́ òfẹ́lẹ̀ gbà nẹ́bí àbí nígbà tọ́mọ̀ ọlọ́wà ní káàmọ̀ sí àtàbùkà nẹ́bí ọmọ wọn ọkùnrin ọlọ́run gẹ́gẹ́ ló ka àtàlátù ló kọ́ àwàtà jẹ́ mùsùlùmí wá àtàlátù ìgẹ́ni wọ́n sí ọlọ́run ló kọ́ nẹ́bí kìí sí pàtẹ́bì ló kọ́ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على kí ìgbà ìlú ti kọ́kọ́ alábẹ́bí ní gbogbo àti ní Muhammad ní gbogbo àlẹ́bí ọlọ́run ó ní gbogbo òǹdájí àwọn àlẹ́bí ọlọ́run ó ní ó ju àwọn àlẹ́bí ọlọ́run bá lọ kí ló wá dé gbàgbá náà ló ju àwọn àlẹ́bí ọlọ́run bá lọ akẹ́yìndé jẹ̀ gan ni kí ló wá dé tó wá ní irú orin lọ́wọ́ sí ìfúra ẹ̀rọ sílẹ̀ náà a sì lójú ìrẹ́ ìrọ̀ náà lọ sí kí mo fẹ́ jẹ̀ náà kò sí tí ọ sí Ibrahim orin ṣe fọ́nà ìtìbẹ́ àtọ́à wọ̀lọ́ ìhàbí ìfọ́mọ̀ sí ìlú náà ẹ má pàtí àrí bọ́lọ̀ lọ́wọ́ ẹ má bọ́lọ̀ àwọ̀ rẹ̀ ìfọ́mọ̀ fẹ́fẹ́fẹ́ rí iná wà tó ẹ̀nà nígbàtọ́lọ̀ bá fọ́ ẹ̀kẹ́kẹ́lẹ̀ fún àwọn tàbí àníbà Muhammad sallallahu alaihi wasallam kuma kọ́ náà wà lórí àrùn ọlọ́pàá àti ìṣe ẹrù lọ́nà tẹ́ẹ̀ fi ṣe ọlọ́run gbogbo ẹ̀rọ ọ̀sẹ̀ lọ́nà o òyí ọ àti sáàrù lọ́kàn táì ṣe ọlọ́run gbogbo ẹ̀rọ ọ̀sẹ̀ lẹ́sàn ọmọ àdìsí ni dáńgó báyìí ọkàn lọ́kàn náà lè ṣe ọpọ́ ìtọ́ lórí ikú náà lánàá àìmọ̀ nǹkan táàrò láburú bá ṣe fún yàn táàbù wíṣe àbí ọmọ kéde gbọ́mọ́tò yìí sọ́kìrò wọn lọ jí ya ẹ̀ ah, láwọn sábẹ́ ní ìwúdá lélẹ́ ìta àti ìṣe ah, àlẹ́bìnrin ah, ẹmọ́ dàbí àwọn ìdán kọjá yóò ìdán kọjá tó wá ní yóò kúlù tẹ̀lé mi náà wọn àtọ̀ àná ẹ̀dẹ̀ ìta sọ́nà ọba wí rẹ̀ tẹ̀lé bẹ́ẹ̀ àwọn ọmọ wí bẹ́ẹ̀ ọlọ́wà ti rú sọ fún wa wọn pẹ̀lú bẹ́ẹ̀ gbà yìí bẹ́ẹ̀ gbà tọ́nà kánílò àyọ̀wá ni a kọ́ máa sábọ̀ lẹ́yìn àwọn sábẹ́ gbogbo wọn jẹ́ ìgbìyànjú sàánà àtàbẹ́lẹ́yìn ọlọ́wà ni lásìkò nínú gbogbo tẹ́ bá gbà lérò tẹ́ẹ̀fẹ́ pé láìdá kọ́là bẹ́ẹ̀ má sì pé ìrírí àrẹ̀jẹ́ ní àmọ́ tẹ́ bá rò lẹ́rò tẹ́ẹ̀fẹ́ pé ní dáadáa tẹ́ẹ̀ bá sì pé ìlúkọ rẹ̀ mú ní fún pàmọ́ sàábé gbọ́dọ̀ náà bá ní o jọmọ́ kò tí ń ta fẹ́ gbà nínú léyà yìí tí èmi àtẹ́lẹ́ kọ́ ẹjá kọ̀ọ̀lẹ́

àwọn àlàyé àwọn àlàyé àwọn àlàyé wà fí mú sọ́lẹ́ wà á tún zakẹ́ ọlọ́ọ̀ni ẹ̀kí mú ẹ̀yọ zaka bóòláwà ọlọ́run ẹjá gbọ́sà ní mọ́mọ̀ lẹ́nu bẹ́ẹ̀ bá gbọ́sà lẹ́bì lẹ́nu orí mẹ́mẹ́ o bẹ́ẹ̀ bá gbọ́sà lẹ́bì lẹ́nu òkú lálá ni o olùwàlúwà mẹ́rin yóò tẹ́lẹ̀ láhà wà rọ̀ súlẹ̀ ọlọ́run ẹgbẹ́ bẹ̀rẹ̀ tẹ̀lé tànẹ́bì tó bá tẹ̀lé tẹ̀lé ọlọ́run àti ànẹ́bì tí mo rọ́ sí fakọ́t fakọ́t fàá fakọ́t bọ́lọ̀ bá ní ó di jèrè kó má fi pàkọ́lí fún wọ̀láì ó jèrè nínú ọlọ́run fẹ́ kó dáyé lórí pé ó ti jèrè gbogbo tó pẹ̀lẹ́ rẹ̀ èrè kó dájẹ́ náà lọ́jọ́ náà ó wá ní ọ̀gán àwìmá èrè ńláńlá ni ó nígbà àwọn àfọwọ́ ìwé kẹ́lẹ́ bá gbọ́ ọ̀rọ̀ yìí dáadáa ní sáà ń sọ fún ibé bọ́ bá tẹ̀sà lẹ́bí èrè fún bẹ́ẹ̀ mọ̀fún mọ̀kálàfà bí ò bá tẹ̀sà lẹ́bí kọ́ kakọ̀lù kàmpọ̀rọ̀ ọ̀sọ́rọ̀ mọ̀bíyà ó ti fòfò tí ò bá rí ọmọ ẹ̀ olúwọ́niwọ́n mẹ́ ìyàfẹ́lẹ́ àwọn ọ̀rọ̀súúlà ẹni bá gilẹ̀ sí ọmọ ọ̀rọ̀súúlà àbọ́sí ànábì ọkọ̀ dọ́ọ̀lù olúwa ló ti tọ́nù ó tún tà fídí ọ náà kí ló wí gọ̀lẹ́ náà mú bí ìyà sísọ tó kíyà ní àbí ọlọ́run ọlọ́run mọ́sàjá

wọ́n ní nínú tọ́nà fi sàdọ́ fi bàá ìlú wọ́n ní kò tọ́nà lálẹ̀ ìwọ́n náà mọ̀ pé àwa ìrùn kan hàn kí lè tó wọ́n fi lẹ̀ ọ̀pọ̀pọ̀ ní ìrùn kan lásán wọ́n ní ẹgbẹ́ ìwọ́n ní gbọ́gbọ́ bá rò pọ̀ fẹ́ fi tẹ̀ ọ́fẹ́lẹ̀ difficult àwọn tí wọ́n fi ń ṣe dá ìtún omi ẹ̀sìn mú fáìlẹ̀ difficult àwọn tó bá rò pọ̀ fẹ́ fi tẹ̀ ìtọ́ náà kan fi ní ara àdéhùn nílò tán ìgbà náà bí ah, á ìdíwọ̀n àwọn ohun ẹ̀ kò sí ní hún ẹni tí ń ti gáì ìgbà náà wọ́n pé à sí ìmọ̀ darúgbó báyìí ẹni tí ti gáyì òun ò ní rí ohun tí ń darúgbó ah, àjọmọ́ ìwọ́ ní yíwa ọlọ́mọ́sà ti wá lórí túnmọ̀ tẹ̀lé tàbí sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ والصلاة والسلام على رسول الله عبد الله عليكم خير وبعد محمد صلى الله عليه وسلم ìtàbọ̀rọ̀ dé ìdíkùtù alákọ̀ọ́kọ́ nínú àǹfààní àkójọpọ̀ àkóyawó àǹfààní tí a fẹ́ kọ́míléyà ẹ̀dá gbàgbọ́nà ìgbàgbọ́nà ni pé tẹ̀láṣẹ rẹ̀ tẹ̀láṣẹ àlẹ́sọ̀rọ̀ ọ̀sẹ̀ ẹ̀jẹ̀ wa wọ́n ṣì mọ̀ jáde pé ẹ̀sáàmù rẹ̀ wáyé ló yọ dáadáa pé ah àdéhùn ńláńlá tí ò bá mọ̀ pé àdéhùn ńláńlá ní bẹ́ẹ̀bì kí ẹ̀mẹ́lẹ́ta nẹ́bì àbẹ́rẹ̀ ńláńlá ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta nẹ́bì sọ̀rọ̀láhùn àríwọ̀sọ̀lẹ̀ ìkàtà ń dàmú gbáyé lónìí láti ìbẹ̀rẹ̀ ọdún ìlú ti bẹ̀rẹ̀ àwọn tí wọ́n ní pa àìsàn wọ́n ní báyìí máa pa lọ́rọ̀ tọ́dún méjì pé àìsàn kòrónà 70 kòrónà fi dàmú ayé báyìí عدم اتباع رسول الله صلى الله عليه وسلم فليأذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب عليم الله سبحانه وتعالى الله يعني كون صرعوا يعني كون الله الذين يخالفون عن أمره àwọn tánà bí ọjọ́ ọdún oníyọ́ àwọn onípa àwọn ìmú tí wọ́n yà parẹ̀ hàn tó sí ìbámu fitna wọ́n rí fitna tẹ́mà ní fìtínà ẹ máa fún sùn méjì fìtì fìtínà kò só lórí fìtínà wọ́n máa gbọ́dọ̀ ọwọ́n fìtínà ọdún ọdún wà lánàá wà lọ́tọ́ òun máa ń kó bẹ̀rẹ̀ lórí náà wọ́n fìtínà ọdún ẹwọ tó wọ́n ti sọ ẹni kí wọ́n tó ara lọ ọlọ́run sọ máa wà sábà wá tẹ̀bí ẹni tó bá kíyàn lọ tó bá kíyàn sọ́ra yẹn gòbí yọ ẹni tí ò bá tó ìbájú ìran lọ́ra ayọ̀ ní máa ọwọ́ ẹ̀rọ ìpàlùpàlù àmì tó sì yàn lọ mọ́ lè ṣe mọ́ ṣe ohun tẹ́lẹ̀ kò ní bí oníkọ́ sọ́ra rẹ̀ wọ́n ni yára ilẹ̀ ní ilẹ̀ ìkọ́ ọ̀lẹ̀ fún àmúrì àmì tó sì fáwọn kẹ́kìlá ọlọ́run tó lè fi ọ́ sí nǹkan tó bá wù ú tẹ́lẹ̀ kò ní bí ọ́ ó ní ẹjọ́ ayé ara àwọn tó máa yapa bí anẹ́bì kọ́mọ́lú wàhálà tí gbogbo ayé bá fa ọ̀rọ̀ àwọn yapa bí anẹ́bì gbogbo ayé ìjà ọ̀jẹ̀ báwọn tó bá yàtọ̀ àrẹ́ tó bá pọ̀ láyé tó bá pọ̀ yóò kò yípo ni ìtakù fitna láàmù sí bá nínú ẹgbẹ́ tí lọ́dọ̀ àwọn olùkọ́ ọlọ́pàá sọ fún ẹgbẹ̀rún fitna tí wọ́n sọ إذا سمعتم إذا سمعتم بحرب بالطاعون àlẹ́bí ti kọ́ ti pẹ́ mọ̀tàkùn àrí nígbọ́tẹ̀ bá gbọ́ nígbọ́tẹ̀ bá gbọ́ láyéláyé bí àìsàn sí mọ̀rán tẹ̀lẹ̀ tó tẹ̀lẹ̀ lókàn hànà tẹ́lẹ̀kùnú hà ẹmọ́wọ̀ rẹ̀ wọ́n yí lọ́wọ́ kọ́ láti ájú wọn tó bí hà wọ́n látàrí ojú rí hà bẹ́ẹ̀ bá gbọ́ pé àìsàn sí mọ̀rán tẹ̀lẹ̀ lókàn táyé ti wà bẹ́ẹ̀ mẹ́jáde ó sọ́lọ́lọ́ àrẹ́lẹ́ ọ̀tẹ̀lẹ̀ àpò ìbájá láyé kọ́ ajẹ́ bí ibi tí àìsẹ̀ yìí kọ́ tẹ̀lẹ̀ lágbàáyé kan wá bọ́ adé Muhammad ìgbà ńlá wọn mẹ́rin dọ̀rọ̀ wọn sọ ọ̀rọ̀ tára ti di sọ 1000 nígbà táwọn ìlú ọ̀fẹ́ sáyẹ́ǹsì ń bẹ ẹni tí ò tó kọ́ ara ẹ̀ bá kọ́ Muhammad kò lè kọ́ jẹ̀ aláwọ̀ lè mọ́ lórí owó tẹ́lẹ̀ alẹ́bẹ̀rẹ̀ lọ́pọ̀ ẹ̀kọ́ kò lè lọ́pọ̀ ẹ̀kọ́ ẹni ẹni sọ̀rọ̀ yìí anẹ́bì níbẹ̀ ọpátánà wọ́n tẹ̀ láti anẹ́bì ìjọ náà ó ti rú tí wọ́n ti bá wọn òjẹ́lẹ̀ ìsọ́wọ́ bẹ̀ wọn òjẹ́lẹ̀ ìsọ́wọ́ jáde àìsàn òní kó bẹ̀rẹ̀ ní parẹ́ àwọn tí ó tó kó kéré àwọn olùkọ́ ń bẹ lónìí àìsàn yóò wọ́ bẹ̀rẹ̀ wọ́n ní ló fà wọ́n ní ló láwọn ti gbọ́n bẹ́ẹ̀sẹ̀ wọ́n lú ní wọ́n wá jẹ́ kí ẹni kankan wọn ló jáde kó lóru ma wọ́n ò sì gba ẹ̀kẹ́ lórí wọ́n bẹ̀rẹ̀ òun la wọ́n fi wọ́n bẹ̀rẹ̀ wọ́n èyí ṣe mùsùlùmí àwọn tẹ̀lé mọ́nà àti sọ̀rọ̀ bá wọn rẹ̀ Saudi Arabia mùsùlùmí wọn o ìlú ìsìlámù ni o wọ́n tẹ̀lé mọ́nà lọ́bì wọ́n يطع الله ورسوله فقد قال ذكرا عظيما ومن يعص الله ورسوله faqad dalla dalalan mubina ẹ̀kọ́ náà lánàá ti wá yọ àti òkú kánẹ́lì kan tó pé bọ́ọ̀ bá fẹ́ jẹun jòkó jẹun wallahi ní ẹ̀jìmá kọ̀kọ̀ yí ọ ní báyìí bàbá wa fẹ́ sùn báyìí ní ọdún nǹkan bẹ́ẹ̀ bí ò bá yí ọ bẹ́ẹ̀ yìí lè rí àwọn ewu tí bẹ́ẹ̀ nù ọlọ́ọ̀ni àìmọ iye nǹkan là ń pọ̀ fún yín wàhálà ọmọ ìṣẹ̀lẹ̀ sí ẹjọ́ bẹ́ẹ̀ tẹ́tẹ́ yàtọ̀ alẹ́ yìí bọ́sí wọ̀nyá fún akẹ́bí ọlọ́pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ èmi náà máa ń fojú fò fún yín lápẹjá mẹ́lẹ̀ ilẹ̀ ọ̀ wọ́n náà mú kéèsì ẹ̀dá áàlì tí súnlẹ̀ èsè jọ kéèsì ẹgbẹ́ kò sí sáàlì súnlẹ̀ ń ààrí láti ọ̀pọ̀lọpọ̀ bá ti ń gbọ́ fúnfà yìí ẹlòmí ilé ìlú náà dáàmù súnlẹ̀ ju fúnfà ní ẹlòmí rẹ́gbẹ́ fúnfà ní wọn fọ́ olóòtú súnlẹ̀ ní ti ń jẹ́ súnlẹ̀ ẹlọ́pọ̀ ọmọ ìjá pàwọ́pọ̀ lórí dáadáa wọ́n tààwọ̀ ẹnu alábẹ́rẹ́ wọn tọ́tọ̀ wọ́n látàáwọ̀ ẹnu alábẹ́rẹ́ wọn lọ́tọ̀ wọn ẹjá jọ pàwọ́pọ̀ lórí dáadáa ni dáadáa kò sí dáadáa pọ́pọ̀ kọ́mọ́ káṣẹ̀ ka tàbí mahama ẹ má jẹ́ pàwọ́pọ̀ lórí ni káyapa nẹ́bí ẹwà ìdí lónìí kí wọ́n ti tú lẹ́lẹ́ ní gbàgbà ọmọ lẹ́kú àfihàn sáhùn ayé ọmọ lẹ́kú yẹ̀yẹ́ nẹ́bí olùgbogbo ànẹ́bí kú lè àdúrà yìí sọ fáwọn ìyàwó rẹ̀ wọ́n bá nẹ́bí sọ fáwọn ọmọ obìnrin wọ́n ni sáàhìn mọ̀mìnì wọ́n ni sáàhìn mọ̀mìnì àti gbogbo obìnrin mọ̀mìnì gbọ́dọ̀ kò ní wà ní sáàhìn àtúhàrí kò láwọn ìyàwó sáàbìnrin alìmọ̀mìnì yóò ní àlẹ́hìn nàmínú yálà ìlú ọmọ wa ló tẹ̀lé bàbá ẹ wá túnú ẹ̀ ń gbòòrò ẹ tó àti buhari yẹn ẹ wá lọ́wọ́ òun bínú. àwọn èèyàn wá ń gbẹ́rù lẹ́yìn náà lábẹ́ ẹ̀rù lẹ́sẹ̀ náà òun sì ń wọ ṣòkòtò jáde àwùjọ ilé mi ti rọ́mọ yahoo tí ń ṣe yahoo ẹni tí mo gbọ́ ó wá ṣe méjìlì wọ́n ṣe méjìlì papọ̀ lórí ẹni tẹ̀sí ní ẹgbẹ́ láti pẹ̀lú nàìjíríà yahoo mẹ́mẹ́ o èyí tẹ́mọ̀ pé fọ́ wọn ní ẹni tí mo lè fọwọ́ lókè ẹni tẹ́mẹ́ o ilé tó bá bá bá bá bá fi owó kalẹ̀ wà bá ti bẹ̀rẹ̀ pẹ̀lú lẹ́gbẹ̀ẹ́ mẹ́mẹ́ o èyí tó ti tẹ́lẹ̀ wà ìmọ̀ ilé mẹ́mẹ́ o èyí tó ti yọ ọkọ̀ ẹ̀kọ́ ayé òkú ọjà bá rẹ̀ mẹ́mẹ́ o wọ́n wá ti fún wa ti wọ́n wá ti lókè ìlú rẹ̀ sí tẹ̀lé tọ́lọ́ta ní sọ̀rọ̀ wà lọ́sẹ̀ lẹ́yìn wọ́n lọ́mọ ní dúdú. jama èyí tó ti àpò orí orí àmì ẹ̀kọ́ tàbí ẹ̀kọ́ ẹ̀rùn léyà yìí ẹ̀dá gbọ́dọ̀ ilẹ̀ nípa ní sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀dẹ̀ tẹ̀lé ní àkókò láti ní àkókò láti náà dárí nù ilé yáyì àtàràkù bẹ́ẹ̀ ní mùsùlùmí àwọn mùsùlùmí ẹjá máa kẹra gẹ́gẹ́ ẹjá máa láàánú ara wa ẹ̀kọ́ lọ́lá ni náà ti sọ fún wa pé bọ́ bá pa ẹran mọ́ta jẹ ìmúra ẹran tó lọ́la nípa ta tó tàbí jẹ tọ́fẹ́ jẹ ẹran pé mo kàfẹ́ jẹ àárọ̀ mo fẹ́ jẹ alẹ́ wọn ni ọmọ yàn ọwọ́ apá ilé yìí wọn ni wọn àánúnù ẹjẹ́ náà náà wà ẹjẹ́ náà náà wà níbi bá ti máa sọ̀rọ̀ báwọn èèyàn kọ́rọ̀ ọ̀rọ̀ náà ẹmẹ́jẹ́ máa sọ̀rọ̀ tí ó mú yẹn kó lọ ọ̀rọ̀ náà ẹjẹ́ láàánú ẹjẹ́ tẹ̀lé ọlọ́run bá pé abẹ́lẹ̀ ọkùnrin náà ní sọ́nà àdìjẹ́nà kọ́rọ̀ ti gbọ́lọ́mọ àdìjẹ́nà ẹlẹ́fẹ̀jẹ́ láàánú ara wa o àìláàánú ara wa láwùjọ ní wọ́n burú sí bẹ́ẹ̀sì ni ẹlòmíì kò mọ̀ gbé rí ara rẹ̀ lọ àìmọ̀ gbé rí ara rẹ̀ lọ ewu níjàmọ̀ ọmọ ní

tọba ti rẹ́ ní tó kù díẹ̀ káàtó láwùjọ dákọ̀nà lọ́wọ́ wọ́n sọ pé kèé sọmọ rẹ̀ wọ́n sọ pé èdè mọ̀lẹ́bí rẹ̀ kọ́dà bó tóbi láyé kọ́dà bó sọ̀rọ̀ ẹran lọ́bìnrin lọ́wọ́ ẹgbẹ́ jáde láwá lẹ́wọ́ ẹjá máa láàánú ara wa ẹjá máa lọ́wọ́ mẹ́jẹnu ọdún nìkan láàmà náwọ́ síra wa èyí ò gbèsè fún ẹ̀sáyà ẹnu àwọn olóòrùn ìjọba sọ pé tẹ̀mú ní ẹ̀sáyà nílẹ̀ ẹ̀sáyà lọ́wọ́ àmọ́ òun àwọn aláìsà kọ́dà ìwò ìjàbẹ̀rẹ̀ àtẹ̀mú àtẹ̀láwọ̀ ìwé ní jẹ́ òun wá kó sẹ̀kọ́ kó lẹ́yìn fún tùmí ọ̀dà lóhùn ó ti ẹ̀sọ́yà ẹni tó wá jọmọ ẹ̀yà rẹ̀ wá tó ń kó lọ kó kiri lọ àwọn mẹ́lọ ẹ̀kọ́ ẹ̀ sí ẹni máa gbọ́ ẹgbẹ́ rẹ̀ sí ní máa kó sí lórí ààrẹ ẹ̀lẹ́gbẹ́ sí ẹ̀ ẹ̀lú mi yẹ ẹ wá lọ ta ẹ̀rọ àwọn ẹ̀sìn ń wé sí oúnjẹ ẹwà ẹ̀sìn ń wé sí ìjọ kí ló ń bọ̀ dì mọ́lé bọ̀ dì mọ́lé fún bí ẹ̀sáyà àníbìsọ̀ wọ́n wọ́n lọ́wọ́ tó náà gbàdán fẹ́ràn léyá àníbì ní ẹran léyá tẹ́fà yíò kòbọ̀ ọdún mẹ́ta lé ní o ẹran wa wọn ẹran mẹ́ta ẹran lé ẹ̀gbọ́ ọdún mẹ́ta lé àwọn àwọn àkàrí ha wọ́n àwọn kó ẹni tí ń bẹ́ẹ̀ lókun ó sì ẹ̀rán sẹ́ ó tún wá dọdún mi àníbì ní ẹran léyá ní ẹni pamọ́ dáadáa kó má yẹ kìtẹ́ ẹ̀mọ́ jẹ́jẹ́jẹ́ wọ́n dé ah, àìsàn ni wà ọmọ pé ènìyàn mú kò tó jẹ́ ìlú tẹ̀fọ́nà ẹran kan ìwọ ọmọ tó ń gba sálárì ọmọ dúkìá ọmọ dúkìá ọmọ tó dúkìá tó ní sáánà àwọn tó kúrò ẹ̀ka àtúntọ̀ orí ìyè náà orí wọn láti gbé bá jọ ń gbé pọ̀ náà ni ká ẹ̀lẹ́ yìí ó kú ẹ̀ka àtúntọ̀ mọ̀nàwó jẹ́ ni mọ̀nàwó ó ti abẹ́lọ́ba níbi ọ̀dá mọ́tàjá fẹ́ràn ara wa o yálà nù ara wa o ọ̀pọ̀ tó yá ti láyé o ìta sí ìgbà lọ́wọ́ mọ́dálù wa láyà aláìlà ìlọ́lọ́ àmọ́ àmọ́ yàrá tó ń bẹ lórí ìwòsàn àtàbẹ̀rẹ̀ bá ń sìn mọ́tàbà tẹ̀lé aláìláìlọ́lá àwọn tó bẹ̀rẹ̀ ọlọ́wọ́ àwọn àwọn ìwájáde ọlọ́run àwọn tó ti fa ilẹ̀ tí wá mọ́sà bá wa kẹ́ wọn bá oríjì wọn àwọn tẹ́ ìfẹ́ láyé jápọ̀ ní dáadáa ti di ọlọ́run bàrìbájí tó kù ní tẹ̀lé wa bá bàrìbájíkà sí aláìláìbájíkà wà ní tẹ̀lé ìgbésẹ̀ owó pọ́pọ́ yọ ọ́nù lówó ju ọlọ́ àwọn olówó kan bẹ́ẹ̀ wọ́n ó sì gbé fẹ́ẹ́ pàṣẹ kò mọ́ ó yà lágbájá ń gbà bẹ́ràn yìí lágbájá gbowó yìí tó ti bẹ́ẹ̀ òkú onígbà tètè lòsùn kò sí tọ́nà ọba tí àlùbáríkà ò lè sí ìwọ́nú tẹ̀mí rẹ̀ tó bá lẹ́sẹ̀ lẹ̀ ọmọ tá àlùbáríkà ti tó kúrú tẹ̀mí ọlọ́run la ilaha illallah